you, I can see the glory and the mercy of God in your life. And I pray that more anointing Amen. shall continue to flow in your life, Daddy. Me tó gbàdúrà for yín Yeah. Mo fẹ́ kẹ́ introduce ara yín sí gbogbo ilé Daddy. Ah, orúkọ mi ni Ẹ̀sìkáyà Olúbóyè Ọládèjì. Ṣé ìlú Èkó lẹ́bí ìsinsin I'm in Lagos, my office is in Ibadan, Also, Abuja. It's everywhere. Yeah. yeah. We are going places in the name of Jesus. Okay. Mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ kan nípa Dájọ́ Wọ́lábí àti Mọ̀mí Wọ́lábí. Um, Rafẹ́mi, Ìjìnà Fẹ́mi, this a focus man tí mo lè sọ ń pẹ̀ nìyẹn. Ẹni tó lójú fojúsùn gbòòrò ìyàwó rẹ̀ jẹ́ ẹni tó ní sí tó ní ìtara tó lágbára. so ẹni tó ní ìfojúsùn gbòòrò àtẹni tó ní ìtara tí wọ́n bá pàdé dandan nìkan débi tán lọ ẹni tó ní ìfojúsùn gbòòrò so ẹ̀yìn náà wò ó ní ìfojúsùn gbòòrò but ìyàwó have a seal ó ní ìtara gan-an tó bá ní ọ̀nà òsínbí alọ́nà wà ń bẹ̀ alọ́nà wà ń bẹ̀ so ní ìtara ní ìfojúsùn gbòòrò tí bá papọ̀. um, it's a blessing ìbùkún ńlá ló jẹ́ fún orílẹ̀-èdè fún ìdílé wọn fáyé àwọn gan fọ́mọ wọn àti fún àgbáyé àdúrà tí mo gbà fún ni pé kàn mọ̀ ní ìdádúró thank you. wọ́n ti kọrin dáradára fún wa ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún la ní kán lò ọgbọ̀n ìṣẹ́jú ni wọ́n lò àbí òtò bẹ́ẹ̀ ó dẹ̀ dùn mọ́ wa dáadáa ni ọ̀jẹ̀ á complain Baba wa. Prophet Ezekiah Oladeji wọ́n wọlé wá the CAC General Evangelist. Daddy, you are welcome. The Lord will continue to increase you in Jesus' push name. Push together, push together for the man of God. A ti ń gbọ́rọ̀ yín ti pẹ́, èmi náà ti mọ̀ yín ti pẹ́, bóyá wọ́n lè mọ̀ mí mọ́ ń bọ́ nǹkan bíi fifteen twenty years ago, wọ́n mọ̀ mí dáadáa, èmi náà mọ̀ wọ́n ṣùgbọ́n yá twenty twenty one la wà yìí ń jẹ́ kán tún mọ̀ mí. wọ́n padà mọ̀ wá agbọ̀wọ́ anointing lọ́jọ́ yẹn. hallelujah o. ẹ àtẹ̀síwájú à ní àkókò láti waste bàbá ti dé báyìí. ẹ kí sáré lọ pé. Ah, I want to bid you a very pleasant welcome this afternoon. Today, Monday, 27th December 2021. Welcome to the house of the Lord. Welcome to Fembusco Group. Welcome to the gathering of the children of God. Mo jẹ́ kí bàbá wa àti gbogbo wòlíì Ọlọ́run tí wọ́n wà ń bí pé ẹ káàbọ̀ sà ẹ káàbọ̀ mà. We tag this Mega Praise 2021 and the the title is the theme for the occasion is the prince of peace mi ò gbọ́dọ̀ pé panápaná lọ́lọ́pàá fún wa the event has just started with the entrance grand entrance of our father in the lord prophet Woli. olúbóyè ọládèjì ẹ̀sìkáyà èmi àmàkùn ní <laughs> bàbá orí òkè èrè o èmi á tún máa pè ní bàbá orí òkè ọlọ́dẹ the CAC general evangelist tó o bá mọ ìránṣẹ́ ọlọ́run ló ní pàtẹ́wọ́. ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa ẹ pàtẹ́wọ́ yẹn dáadáa daddy you are welcome sir god bless you. daddy you are welcome sir you are welcome sir. ẹ káàbọ̀ sá so please let's move on the event has just started a ṣẹ̀ṣẹ̀ ni uh, meanwhile let me appreciate the other men of God in the house. Have you done that earlier? No, no, no, no, no, we have not done that. Let's appreciate our daddy in the Lord, Prophet Taiwo Adeyemi JP the general overseer day by day international you are welcome daddy you are welcome sir he is a very very popular glorious man of god too ẹjọ ẹ mi pa àtẹwọ fún àwọn náà you are welcome sir uh, i have another pleasant man of god prophet kayode adio jp atamata ṣe ṣé wọn ti wà láàrin wa. ẹ bá a pàtẹ́wọ́ fún ọ ká pàtẹ́wọ́ lórí tébù jẹ́ ń bá dé. Ah, mo mọ̀ wọ́n dáadáa mo sì mọ̀ pé àwọn náà mọ̀ mi dáadáa i am referring to reference. Ṣẹ́gun Olabi JP. Bàbá mi ma. The pastor in charge of power line, Church. Ẹ bá mi My bishop. That, you are welcome sir. Bishop Tọ́jú. Ah, bákan náà, mo ń láti kí pastor evangelist Rotimi Ọ̀kẹ́ Òjò. Pastor, you are welcome sir. You are welcome God Baba. bless you sir. Ẹ káàbọ̀. Ah, as I speak right now, all our artists are in the house. Gbogbo àwọn olórin wa ti wà níbí. It means any moment from now, we will dance and dance and dance and dance and dance and dance and praise the Lord. And all our problems will be solved in the name of Jesus. Amen. Bí èmi bá ṣe ń kọ́ jó tí mò ń kọrin yìí, gbogbo òṣòro ayé mi yóò di pẹ̀tẹ́lẹ̀ lórúkọ Jésù. Mo celebrate àwọn dáde mi nínú Olúwa. Gbogbo àwọn bàbá bàbá tó wà nínú ilé mi ò lè dárúkọ. Mo celebrate Ọlọ́run nínú ayé yín lórúkọ Jésù ẹ̀ ò ní jábọ́. Àti gbogbo àwọn màmá mi nínú orin àti sísítà mi Ṣadé Táíwò àti mọ̀mọ́ mi nínú orin Mama Sax Lady Evangelist Kenny Ológùara àti bàbá mi nínú ilé Apostle Gbẹ̀ngà Ọlábọ̀dé mo celebrate Jesus nínú ayé yín hallelujah hallelujah lórí ìjókòó wa kan lè máa ju ọwọ́ sí ọba àwọn ọba fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti wà níbi ẹni tó dá wa sí mo dẹ̀ kí dádì mi mọ́mí Owólabí àti dádì Owólabí More grace in Jesus' name. Amen. Hallelujah. See all to orí ọ̀tún sá o. Jọ́dánì rí ọ padà sẹ́yìn. Àwọn òkè ńlá fò bí àgbò. Ó ní kí ló ṣe ọ́ ìwọ òkè tí ìwọ fi ń fò. Àti Jọ́dánì tí ìwọ padà sẹ́yìn. Ohùn rẹ ló fagi ìké dàríyá. Ìbà rẹ̀ ni mo ṣe èmi ò mà mọ bó ti tó ohun tí mo mọ̀ ni wípé ojú gbogbo ayé lọ ọba tí ọkùnrin tó ń jí òkú dìde Jésù ìbàrẹ̀ ọ́ ni mo ṣe torí kò sákòókò olúwa ṣòwò ńlá tẹ́nì kankan ò lè ṣe ènìyàn ló ti parí bàbá ti ṣe ọ̀ nítorí náà mo yìn ọ́ ò ṣe ẹ̀yin náà lè máa ju ọwọ́ yín lórí ìjókòó yẹn lọ́wọ́ ṣòwò tó bá ṣẹ́nu ayé. ṣe láyé ogun omi jáde nínú àpáta wọ́n lànà sínú òkun pupa iṣẹ́ ọwọ́ rẹ̀ ó ga ó máa rọ̀ lára dá létí odò bẹ́ẹ̀ ṣáìdà fara ó sàpọ̀ sí tán. Acompanhei de ao chupa caroço Thank mm-hmm. you. lifted up. Hey, you are lifted up. All right. Ẹ wo bí tí ẹ ti bẹ̀rẹ̀, ẹ wo bí tí ẹ dé, ẹ wo bí tí ẹ ti bẹ̀rẹ̀, ẹ wo bí tí ẹ dé. Ó yá gbogbo Let's go. Ló yá o. Gbogbo ògo Oh rere. ẹ̀yin náà lè gbé òṣùpá kalẹ̀ fún lọ́wọ́ ìyẹn ẹ dá gbogbo ọgbà ẹ̀sẹ̀ ọlá padà fún òṣùpá ṣe fọ̀rọ̀ mi rọ̀kùn. ṣe ọwọ́ yẹn báyìí sí ayérayé ẹ ṣe ọwọ́ yẹn báyìí. let's go. ololololo ololololo ololololo ololololo ẹ ṣé olúwa kábíyọ̀s ẹ ṣé olúwa kábíyọ̀s. ẹ jẹ́ bá mi pa àtẹ́wọ́ ńlá fún fún mi praise adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà sì tún ni ó dé tí ìgbọ́ wa ní òkè tí a wà yìí nípa orí ọ̀fẹ́ ọlọ́run ṣe rí nínú irú ìrìn àjò bíi eléyìí níbi tí àwọn wòlíì wòlíì bá wà ẹ jẹ́ mọ̀ wípé oríire pátápátá ni a ṣe ọ̀gá mi mú ń bọ̀ ìṣẹ́jú kan oríire pátápátá ni a ṣe níbi tí a bá ti rí bàbá mi nínú olúwa ẹni tí ayé sọ pé kò ní jẹ́ nǹkan láyé tọ́lọ́run dẹ̀ sọ di nǹkan ẹni tí ayé ń yẹ̀yẹ́ rẹ̀ ṣáájú tó wá dẹni ayẹyẹ láyé ẹni táyé sọ wípé láàrin àwọn ológo kò ní fọ́ màmá tọ́lọ́run wá mú kó máa fọ́ tó wá ń gbé àwọn ènìyàn dìde tí ìpè rẹ̀ ń fọ́ káàkiri àgbáyé ta ni mò ń perí bàbá mi nínú olúwa wòlíì fún ìrántí àkókò yìí nínú ìjọ àpọ́stélì ti Kristi káàkiri gbogbo àgbáyé àwọn ènìyàn sọ pé bàbá yìí ó ní ìjẹ́ nǹkan láyé ṣùgbọ́n ló sọ wípé bẹ́ẹ̀ bá tì í sí ipò ẹ̀yìn èmi ní agbára láti tì í sí ipò iwájú ẹni tí ò jẹ́ nǹkan kan nínú ẹbí rẹ̀ ṣùgbọ́n tí ọlọ́run wá sọ di àjítanáwò ẹni tí ò jẹ́ nǹkan kan ní gbogbo àgbáyé ṣùgbọ́n tọ́lọ̀ mú kí ògo rẹ̀ fọ̀ ìwọ tí ògo rẹ̀ náà máa fọ̀ ní twenty torí mi gbàgbọ́ wípé bí mo ṣe rí bàbá lónìí nípa orí ọ̀fẹ́ ọlọ́run twenty ìpè mi máa fọ̀ nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo láìkí bàbá yìí gan pilot mo láìkí dádì mi yìí gan ọjọ́ wo ni mo lọ sí general secretariat tá a fẹ́ lọ ra sunday school bí mo ṣe rí bàbá kí n tó kanlẹ̀ ni bàbá ti kanlẹ̀ la wọ́n wá wò pé what a beautiful respect is this bàbá mi nínú olúwa ẹ̀ ní jábọ́ lórúkọ jésù lágbára ọlọ́run ìpè yín ò mọ̀ fọ̀n ẹ bá celebrate bàbá mi nínú olúwa wòlíì fún ìrántí àkókò yìí prophet ọlábóyè ọládèjì ẹ̀sìnkáyà bàbá orí òkè àánú god bless you sir.